àkú ọdún o àkú ìyèdún ọlọ́run ọ̀gá ògo á ṣe ọdún ìlàbò fún gbogbo wa lọ́dún yìí gbogbo wàhálà tá a rí lọ́dún tó kọjá a ò ní gbúrò ẹ̀ mọ́ o gbogbo ohun tá a sọnù lọ́dún tó kọjá nítorí ohun tó ṣẹlẹ̀ gbogbo ọlọ́run ọ̀gá ògo a dá padà fún wa nílọ́po méje méje méje lọ́dún tuntun ìyàyọ̀ wa kún ọ̀nà á là fún wa òkè òkè lóníkálukú wa yóò bẹ̀ sí lọ o àní lọlẹ̀ mọ́ lórúkọ Jésù Kristi Ọlọ́run ọ̀gá ògo á dé gbogbo wa ní adé ògo nínú ọdún tuntun yìí ohun gbogbo tá a bá ń dáwọ́lé lọ́dún yìí sí ló máa máa yọrí sí rere Ọlọ́run fúnra ẹ̀ á ràn wá lọ́wọ́ ọ̀gá ògo fúnra wọn àwọn ló máa gbèjà wa jà lọ́dún yìí gbogbo ohunkóhun tó ń dààmú wa lórílẹ̀‐èdè yìí lọ́lọ́run máa bá wa tún ṣe tó bá sì láwọn tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè wa yìí ó tẹ̀síwájú ọlọ́run fúnra ẹ̀ á bá wa bá wọn sọ̀rọ̀ pé wọ́n lè yí ọkàn padà kí wọ́n lè pawọ́ pọ̀ kí gbogbo wa ká lè jọ ṣe àṣeyè àti àṣeyege nínú ọdún tuntun yìí ayẹ oníkálukú yín lọ́dún yìí o ayọ̀ yín á kún àdúrà mi sì ni pé ẹ̀yin fúnra yín náà ẹ ó sùnmọ́ ọlọ́run sí i bẹ́ẹ̀ ló máa rí o lórúkọ Jésù Kristi olúwa wa àmín kẹ́nìkan ó bá mi ké hallelujah.